ṣẹ́rí a máa fast track gbogbo ta fẹ́ ṣe yìí máa bá gbogbo yín fast track ẹ̀ kíákíá ṣẹ̀rí èlé tá a fẹ́ ṣe nísìn máa bá everybody fast track ẹ̀ ṣẹ̀rí gbogbo tí professor Banji Akíntóyè ṣe yẹ tó bá gbé bàbá Èkìtì máa sun Nigeria embassy èmi ni mo sọ bẹ́ẹ̀ Ọláyọmí Kóìkì write it down tó bá gbé bàbá Èkìtì ì máa burn down Nigerian embassy ní London èmi ni mo sọ bẹ́ẹ̀ kọ́ bá gbé bàbá èkìtì ní nàìjíríà máa dáná sun nàìjíríà embassy ní london kí kúkú lọ ṣẹ̀wọ̀n ẹ̀ tí mọ̀ tó ń bọ̀ in tó ń bọ̀ ẹ̀ tí mọ̀ kakuku bọ́ọ̀ nàìjíríà embassy yẹn down kí wọ́n lè bá bọ̀ pé àfẹ́ lọ màá bá gbogbo yín ṣe kíákíá petrol lásán ló máa take ẹ kọ́ sílẹ̀ ẹ kọ́ ti bí ẹ gbé fún wọn ẹ gbé fún mi five ìmọ̀ bọ́ọ̀ down nàìjíríà embassy èmi ni mo sọ bẹ́ẹ̀ tó bá gbé bàbá èkìtì ní nàìjíríà máa burn down nigerian embassy ká kúkú parí gbogbo ẹ̀ ká shut ẹ̀ down once and for all èmi ni mo sọ bẹ́ẹ̀. tẹ́ bá gbé bàbá èkìtì i repeat it again i will say it in english if you dare i'm telling to the nigerian government if you dare attempt to go and kidnap bàbá èkìtì in èkìtì i will burn down the nigerian embassy here in london cut this down properly and take it down to the nigerian government i will burn the nigerian embassy here in london I will burn it down. I'm not taking back my word. Ẹ tí mò ń tó ń bọ̀, màá bá gbogbo yín fast track tó ń tàn ṣe yìí. Màá bá gbogbo yín fast track ẹ̀. Ìjà tá à ń jà yìí is getting closer. It is getting closer. Ẹ tí mò kankan. I will burn it down. Òun ni mo sọ yẹn. Tell the British government that I said so. My name is Olayomi Koiki. I will take down number nine of Timberland. I will shut the whole thing down. I will shut it down ẹ̀kọ́ ti kọ́ sílẹ̀ nísìn is on record down I will shut it down not I will shut it down máa tiná bọ̀ ẹ ti mọ kankan ẹ ti mọ anything a fast track international community àtètèbá àtètèbá gbogbo yín dá sí wà á lè pín wá lẹ̀ èmi àkókò lọ ṣẹ̀wọ̀n ẹ má wọrí èmi àlọ́ bá ń ṣẹ̀wọ̀n ìjà yóò ń ṣe ìjà rẹ̀ pé ìjà van kan sọ̀rọ̀ lórí Facebook kọ́ lọ gbé kọ́ lọ gbé bàbá Èkìtì five pounds petrol ni mo need we are getting closer èmi ti délé tán mo sọ fún yín ẹ̀rọ pé mo ti délé tán I am getting close to the house I am just getting close to the house not even my family my mother my wife can stop what we are embarking on